والصلاة والسلام على أكمال الأكملات الأنوار الهرم دائمات متلازمة على المرغوب رحمة بالألم محمد محمد بن عبد الله وعلى آله وأصحابه وموالاه بإحسان إلى الدين الحمد لله الذي رفع عنا ورحمنا وعزانا فيه أبتالنا وأبتالنا به القسم نور بين تقوى يكون محمد صلى الله عليه وسلم وما لا يمكن فإلى الوقت وتشعر باليوم وما تكتب قلوب الليل أجل أن يكون الحرام púpọ̀ ní àwọn ìgbàjíjà jíjẹ́ ọgbà ẹ̀tọ́ bá ti bàjẹ́ jírí iṣẹ́ sí onígbà kí kankan fún ààyè rẹ̀ bẹ́ẹ̀ lórí ìgbàjíjà jíjẹ́ sí gbọ́lọ̀ ń bá wa káyé sí ìgbọ́wọ́n sì jẹ́ lọ́wọ́ wa yìí ẹrú làwa jẹ́ tí olówó bá fẹ́ ẹrú máa ṣe ẹrú òbí lọ́ṣẹ̀ àwọn òbí ń pa ọlọ́pọ̀ ọlọ́pọ̀ ọlọ́pọ̀ máa gbogbo náà ọmọ náà ni ń pa ọmọ náà èyí tó máa fẹ́ torí ẹ̀ tó fẹ́ kú sílẹ̀ fẹ́ kú oníṣẹ́ ìjọba náà sí i èyí tó tó bá mẹ́rin akọ náà tó rọrùn lọ sí àwọn tí wọ́n máa tí wọ́n máa di nǹkan sí ìpínlẹ̀ ṣùgbọ́n pa àwọn ẹ̀rọ ní ẹ̀rẹ́ lè sọ gbólóhùn ìtọ́lọ̀ kàkàrí ìpẹ̀lẹ̀ àwọn àti ìpẹ̀lẹ̀ tó ń bẹ̀rẹ̀ nínú tọ̀tẹ̀ ìṣẹ́ الشرط الأهم والتقديم الجبال الأهم حتى أنت عود الرحمن وما ينبغي للرحمن المتحدة إن كل ما في السماوات والأرض إلا آت الرحمن بقوة والله يا إنكم لتقولون قولا عظيما أقرأنا لكم تلقوا تلقوا تلقوا تقول ó sì lè gbà ẹ̀rù tó ọ̀pá bá ilẹ̀ ọ̀pá ẹgbẹ́ ha èyí ní ilé ilẹ̀ òkè lẹ́bí bọ́ta tó sẹ́lẹ̀ kan tí ò sí tó mú tó mú èèyàn àwọn ìrọ́jọ pé kìíní ìkàdó tó mú ló fi jẹ́pọ̀ ju òkè lọ àbáwọn ikú àmì ọlọ́kà kìíní ọkàn kìíní ló mú ọkàn mùsùlùmí lẹ̀ ẹlọ́kàn kejìlí tó bá gbé kòrán kò sí ọgbọ̀n ìlú wọ́n kọ́ mùsùlùmí wọ́n bẹ́ ọ̀sìn fún ọlọ́run ìdára tó lè yàtà nínú àyà tó wó bẹ̀rẹ̀ sí náà ní àwọn ọbí ní ní èsì ní power bank ẹni tó bá ní power bank káfí power àdúgbò rẹ̀ ló pọ̀. bókè ti tóbi tó yẹn kíkọ́ ẹni bá dó lórí ẹ̀yọ́ mẹ́. kì í ṣe báyìí ní ẹ̀ka àgbẹ̀ tó kọ́ ẹni lórí àgbẹ̀ yìí. ìjọba ìgbé tó ẹ bọ́lọ̀ sọ̀rọ̀ pípé ìṣẹ̀lá gbé ọlọ́run àwọn aláṣọ ọkùnrin ọkùnrin tí kò ní bá wọn. ẹni tó wá ń tó wọ́n ń gbọ́ wọ́n ṣe bí àgbègbè kọ̀ọ̀kan ọkàn rẹ̀ ilé ìgbòkè lọ ọkàn kìfèrí jù torí pé ìtọ́lọ̀ fẹ́ sí ọkàn ṣe oríṣiríṣi gbọ́ọ̀rọ̀ ọlọ́pàá ẹ̀kọ́ sí gbọ̀n bọ́lá sí nípa ọ̀sán ọ̀rọ̀ ìgbẹ́mọ̀ ọ̀gbẹ́mọ̀ ìgbẹ́mọ̀ ìgbẹ́mọ̀ prọfẹ̀tì máa ṣe pọ̀ lọ wà méjì àti tó bẹ̀rẹ̀ prọfẹ̀mù alákọ̀ọ́kọ́ ni pé àmọ̀túnmọ̀ tọ́lọ́kùnrin àmọ̀túnmọ̀ tọ́lọ́kùnrin jọ́jú ẹ̀bá mọ̀túnmọ̀ tọ́lọ́kùnrin ẹ̀rọ ọ̀pọ̀ ṣùgbọ́n àmọ̀túnmọ̀ ẹ̀bá mọ̀ ìròyìn kú ìlú ayẹ ẹ̀tọ́ ti ní àìsáwà sí ẹ̀tọ́ mọ̀túnmọ̀ náà tájẹ́ tó fẹ́ parí mọ́ olóṣèlú wà ń parí kọ̀ọ̀kárì àwọn ti lọ lọ́tọ̀ bá ìparí ní ọlọ́tọ̀ lọ láàárín ilẹ̀ ìlú ní ẹ̀ka mọ̀ tí wọ́n ti ka ẹ̀rọ bá rọ́lọ́ ní sọ̀rọ̀ olóṣèlú abẹ́rẹ́ pé nínú jẹ́ èso ilé ní ẹ̀rí ń ta tó bí ẹran olóṣèlú ẹ̀rí tó kù ní pọ́ọ̀mù ní ìwé ìjàpá ìdílé tí ó lọ gbogbo tí ẹ̀rọ tẹ̀ ń tẹ̀lé náà náà gbá ẹ̀dá ọ̀pọ̀lọpọ̀ lọ́pàá ilé ẹ̀ka ẹ̀kọ́ tọ́nà ọ̀rọ̀ wọn. èyí sì máa gbọ́ lọ. ní ẹ̀ náà gbà ní ìfọ̀ bá dájọ́ kò ẹ fún àárín àwọn èèyàn tó ẹ̀kọ́ tó bá sún wọn tó sún kọ̀rọ̀. bẹ́ẹ̀ ẹ̀kọ́ tó bá sún kọ̀rọ̀ nípa kó olùsá ìrọ̀lọ́ omi jẹ tó bá رجل ذكر الله خاليا فصابت عنه وإن الدواء هو ربين إلا مصدوم حاصل بين يريد الله ومسلم في شو تبين من جهل فيه لكن tẹ̀lé ẹ̀rọ sọ́kúnlá nínú ìsúná ìlú ìyí ò lè bẹ́ẹ̀ lò pẹ̀lú wọ́n ka kò sí àmì òkùnmọ̀dé náà jẹ́lá nígbà tí kápọ́ lọ sí wọn kò sẹ́ni tí ó pọ̀ kí lọ sí tí ó sẹ́ni tó ìfẹ́ ìfipáńjẹ́ bí ara ìjọwọ́ ní ìdílé ọjọ́ abáyé ẹlòmí ọjọ́ ẹ̀mọ̀ pé ẹ̀mọ̀ ìkẹ́ ìta fún àwọn ojú méjì lọ ní pé púpọ̀ fún wa ọlọ́ọ̀ni ọ̀dá wa mú bí àwọn jẹ́ àìṣẹ́ sí ọmọ ìforí jẹ wọn ẹ̀ lọ́wọ́ mo sọ pé nígbà tí ń sábà fẹ́ bí àtẹ̀lẹ̀ tó ní láti ẹ̀rí ẹ̀kí pọ̀ àtẹ̀lẹ̀ tí ń jẹ wá jáde ẹ̀kọ́ ṣe tí èyí ń wá láti pọ̀ túnmọ̀ bọ̀ láti já ṣùgbọ́n bẹ̀rẹ̀ bá ṣe ọ̀gá òbí ìwádìí lára ń fẹ́ di ó fi ọkọ̀ orí ìdé kí ní ṣùgbọ́n إني بريء إني أرى ما لا ترون إني أخاف الله yóò tán adélẹ́gùn pé ọba adélẹ́gùn ìpamọ́ta yóò àjáwọ́ tó bá fẹ́ máa pè é ní ọ̀rọ̀ tí bá lèmi gẹ́ńtà kì í ṣe láyé báyìí torí ìdí náà ọmọ kékeré àgbàlagbà wọn kò jọ onídìrí wúra rẹ̀ náà ọmọ ìdí ọmọ dọ́lájọ́ ọmọ sùúrù pàtó ẹni ó di ẹlọ́wọ́ ọmọ ilé tábí ní orí kí wọn èèyàn ti ń bọ́ ta ojú òní báyìí ní ti lẹ́gbẹ̀ẹ́ lọ́wọ́ ibi ló ti jẹ́ ọ̀gá tó bọ́ ta kí ni wàá fi wọn ti ẹlẹ́ẹ̀dẹ́ kó máa yé ọ̀gá àti kò sí iye ó ní ọ̀pọ̀lọ̀ sí wọn ogun tá láwọn kò dé ẹni mú mọ̀kàn sí bá mi ogun tá láwọn pé àwọn ọmọdé mo ti ń pè é dáa ó náà ní wọ́n ti ọmọ mi lóbi tó bá ti gbó fún ara rẹ náà wọ́n ti ṣe ìsàlá wọn. ẹjọ́ wa kí lẹ́ka sí kí wọ́n lè ṣe wọ́n nígbà tó ti ṣe ìdàgbàsókè wọn kàyẹ gbogbo akẹyẹ dáadáa dé ṣe ìsàlá wọn fún ara rẹ. ònà àwọn yòókù rẹ náà kọ́nù wọn bí ẹni tí ti ṣe tí ó bá ti lọ àwọn yòókù náà fara fún ìdílé yìí dáyà sọ̀rọ̀ àtàkẹ́ yìí ti ṣe. yùsáyà ni àwọn àti ìṣẹ̀yọ̀rọ̀ ẹwà ní ìdágbó àwọn ilé alábàáṣe ìṣẹ̀pẹ̀ àkọ̀rọ̀ ní dáadáa ọlọ́sàdé tó wa ẹgbẹ́ ti bẹ̀rẹ̀ tó bẹ̀rẹ̀ láti kéèké ìṣe ọlọ́pẹ́ sànù wa ní ọlọ́dàgbọ́ sànù wa nílẹ̀ ẹ̀rọ àtàlàkà mọ́tàlá rẹ̀ bí ẹ̀rọ púpọ̀ àwọn ọlọ́dàgbà àti ọjọ́ jíròrò ìwé ara àti ọ ó rà pàtàkì láwọn òṣìṣẹ́ náà ń gbàdé jù wá àti ìgbé ọmọ bí ọmọ ipò léwájú ọjọ́ ìwọlọ́gbà báńkì á máa wà òwe jíjẹ rí ìgbà ìjọba ń fẹ́ bá kìí á kó wọ́n wọ kìí á yóò láwọn tó fi bí ìdáhùn tó mú ọmọ ẹgbẹ́ ẹjú wá pẹ̀lẹ̀ ìdáhùn tí ìjọ sàmáyé tó bá bínú ìdáhùn yóò ṣe gígùn yóò wà ní pé àwọn èèyàn ti ẹ̀sẹ̀ tí ẹ̀sẹ̀ tí ọba ti gbé ẹ̀ láti pa ọmọ wọn náà tó bá dá kì í àmà yóò rí náà ọlọ́wọ́n dà wọn. àwọn ìfún ara pé àwọn ìsọgbé nǹkan àkọjú sí báyìí ilé wọ̀nyí ọmọ náà ni wọn ó tàwà bá ní kí ṣe bọ́ lọ́wọ́ tí ó gbọ́n táwọn àrí kí ń ṣe lọ́wọ́ lọ́wọ́ báyìí báyìí báyìí báyìí káàkiri pé bó ojú wọn ìlú bó ìyọmọ mẹ́rin ọkọ̀ ọ̀rọ̀ wọn bá a ti sọ̀rọ̀ pé ní ẹ̀kọ́ sọ ní lábíyọ̀ bá ń sọ yìí bá a rí ní àkíńtà ìdá àti ìpìlọ́wọ́ náà ọlọ́wọ́ ní orí ìdí náà sọ̀rọ̀ tó bá kú lórí rẹ̀ tí ò tún bá lọ́wọ́ lẹ́nu ṣùgbọ́n gẹ́gẹ́ àti ìmọ̀ tó gbé lè tún bá lọ́la ó lọ lè tún bá ìmídéjì ìdẹ̀lọ́sọ̀rọ̀ dáadáa ẹni tó tó bá gbọ́rù rẹ̀ nínú bá fún wọn tún gbé ọlọ́run ti gbúgbà fún jíbẹ̀ tó bá tún bá ọ̀ ìfisùn ọlọ́run ti forí jì ah èmi rò pé kí máa ṣe lọ́rí ọlọ́run forí jì hàn ọlọ́run ti gbogbo ẹni tí ó bá ṣàìyá قل عبادي الذين أسرفوا قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا إن الله يغفر الذنوب جميعا إذا تتبقوا الله مريجي صبوا إني لغفار لمن تاب وآمن وعمل صالحا ثم احتاج ولا حديث الله تبارك تبي تبارك تنشي بعدها ó wá gbìyànjú pé a èyí dáhùn pẹ̀lú pé ó ń ṣọ́ọ̀bù pé èyí kú ojú ọ̀nà tó dára ó ti mọ̀ ẹ̀kọ́ wá ní ìlú kú ẹ̀rọ mọ́ lórí ìlú wa tó lọ́wọ́ yìí ẹ̀rọ ìrìnàmọ́ ti túbà yìí ló pọ̀ sí i rárá ẹni tó tún bá lè ṣe ìgbé ṣùgbọ́n ìmọ̀ rí pé yẹ̀tà hánlọ́sù wíbẹ̀ ń ṣọ́ra rẹ̀ kọ́mọ̀ kò sínú ilé ìyẹ̀lẹ̀ tí ọlọ́run ọgbà bá rẹ̀ ẹwà ti ta bá ibà tó pé àmì pé nǹkan lọ́mọ náà yóò bá bí ìkú lórí àìsàn bẹ́ẹ̀ láàrin pé nǹkan lọ́mọ àìsàn náà yóò bá bí ìkú lórí dáadáa ẹ̀rọ àwọn ọmọ sẹ́yìn ẹ̀rọ máa jẹ́ ní ẹ̀rọ wọn ẹ̀ẹ́dẹ́gbẹ́ kálukú náà lọ́wọ́ ọ̀rọ̀ lè lọ sọ ìgbà lọ́wọ́ pé ọlọ́run tó wá lọ́wọ́ àìsàn ẹ̀yọ́ kẹta ẹ̀rọ bá ń bẹ́ẹ̀ ó ẹ̀rọ ní èyí ó ṣe èyí ó lọ́wọ́ ìbẹ́ẹ̀ máa tó ọmọ àgbẹ̀ náà èyí máa ń bẹ lọ́wọ́ ìbẹ́ẹ̀ náà fáwọn àdáwọ̀ ìbẹ́ẹ̀ àmọ́ kí wọ́n lọ pín ẹ̀yìn lọ́wọ́ àgbẹ̀ náà ẹjọ́ kú náà àwọn kan wá wà fẹ́ pé àlejò ló máa jẹ́ náà látàrí wọn àgbẹ̀jọ́ àtàlejò ló máa jẹ́ látàrí wọn àwọn ẹrújẹ́ ní èdè ààrin wọn ṣùgbọ́n láyé wọn láti jẹ́ mẹ́ta ẹ̀rọ àtàkù báyìí àpàrẹ ní Netanyahu ti ṣe bí Bush bí gbogbo báyìí wọ́n ti ṣe àfihàn ìgbìmọ̀ lọ́wọ́ náà táwọn agbóhùn owó ti pọ̀ tó fókùn kankan tí wọ́n kú lórí ìdíjìnà tó dé náà gbogbo ẹni tó yẹ ọ̀pọ̀ ẹ̀sọ́ra nínú Malaysia for ẹ̀wọ̀n kò ní bí ẹ̀bá dé lẹ́nu wọn ìṣàmójúwe ẹni kan kò sí tó ti yà sára rẹ̀ àwọn ìṣàmójúwe lóde sọ̀rọ̀ lórí àwọn ìṣúná. kí ní bá ti di yà yìí láti yà yìí ò ṣe é yìí ni kò ṣe é kúrò ó mú ọ̀pá ẹ̀ kú bá ọ̀nà ìṣòro ilé. ṣùgbọ́n in tó jọ lójú ni àáfàá tó ń mú ní ráìtì pé nígbà òun ti ìdáwà ṣe ní gbogbo àwọn tó bá jẹ́ níjà ní gbogbo ìgbà ṣe. Wọ́n gbé lòdì ní ìlú ọlọ́pàá tó ti bẹ̀rẹ̀ ìlú wa sí ilé. Wọ́n ní ẹ̀rọ bẹ́ẹ̀ ni pé ẹgbẹ́ pàṣẹ lọ́dún tó wọ̀ kọ́lọ́ bẹ́ẹ̀ dáwà. Bóòlù ti rẹ̀ ṣe. Ṣùgbọ́n bí o ti rìn lójú ọ̀nà ẹ̀rí, ó ti rí wọn kù, wọ́n ti tẹ̀lé. Gbogbo wọn bẹ̀rẹ̀ sí wọ́n jẹ báà, twenty twenty ó sì tún ní ìjà ó sì gbà ẹgbẹ́ dáwà kan náà wọ́n máa máa ti ìyẹn àpàlọ́dà gbogbo àwọn dáàmù wọ́n ń tèrà ọlọ́dà gbogbo àdáwọn padà sórí dáadáa àwọn ará ọlọ́mọ ya sàbúgbẹ́ ìdáadáa ọlọ́mọ ya ṣe ìgbẹ́gbẹ́ ìdáadáa tó ṣe rọrùn fún wọn jẹ́nà lè ṣe dáadáa ìpẹ́ òṣùgbà burú jìnà sí wọn ẹ̀bára lábúrú tó sẹ́ bí ìbìdí wọn mọ́sálásí ẹ̀ àwọn sọ pé mọ́ wọ́n rí ìgbìmọ̀ yóò gbà á láwọn fi àbúrú ilẹ̀ tó ìgbìmọ̀ yóò gbà á lọ́wọ́ rẹ̀ tó bá gbogbo ṣùgbọ́n kí ló rẹ̀ lọ sí pẹ́pẹ́ láti àwọn aláàbùkù dá wọn ìṣẹ̀lẹ̀ fún àwọn ẹ̀yẹ́ ìṣẹ̀lẹ̀ wọn yẹ tó wá gbé wù ẹ̀yẹ́ ìṣẹ̀lẹ̀ wọn lọ sí kí lọ bẹ̀rẹ̀ sí pẹ́pẹ́ láti wọ́n tó ti wọ́n ní sábà wọ́n tún ọjọ́ wọn ṣẹlẹ̀ ẹ̀ tó bá ti bá wọn gbé láwọn àkókò ìjẹ́sùn tó ń pè é ìgbòkè wọn padà 有不是福建和西北我们的我们的，哎，他们拉拉技术的给，我们这技术的不不行了，说，所以你们过后我们没有啊，怎么说？你光弄，我弄来，我们去干不过了吗？然后呢，你数，阿不行，别的不用，我们去把辅导呢，我们把这做，说了不多。 kódò ní wọ́n gbà bẹ̀rẹ̀ ìlú àpàrà àti ẹ̀kọ́ sọ̀rọ̀ kálẹ̀ rẹ̀ tí ó tọ́ ọjọ́ ìgbàgbọ́ àtàkọ́ ọmọ ọmọ ẹ̀tọ́ bá wọn àwọn àgbà àyè àti ẹ̀ṣẹ̀ ìṣẹ̀bá ìṣẹ̀bá ìṣẹ̀bá ọlọ́run ìgbà ìṣẹ̀bá ìṣẹ̀bá ìṣẹ̀bá ìṣẹ̀bá ìṣẹ̀bá kúndà èyí gbogbo ọlọ́wọ̀ lè fi orí di èrè kan jẹun ọlọ́ọ̀ni ń borí yìí ìwọ́n tó ti rí ilé borí yìnyín tó ti rí òbí lójú wáyé ọlọ́wọ̀ àmẹ́sì bẹ́ẹ̀ ọlọ́wọ̀ àmẹ́sì ní pẹ̀lú bẹ́ẹ̀ ẹwọ́n tí wọ́n wọ́n jẹ́ mẹ́tàkì látàrí ìbẹ̀wò ilé ọ̀sọ̀ pé gbogbo èèyàn wọ́n wọn náà jẹ́ ìjọba ní ọwọ́ ìjọba àbára rẹ̀ òjá àyẹ́jọ́ gbogbo tó kú bẹ̀rẹ̀ náà tí mo lọ sí àrùsẹ́sẹ̀ rẹ̀ kó dà fún ilé rẹ̀ hàn gbogbo àwọn àjẹ́bí ìlú béèrè ibi tó náà àwọn yóò gan èèyàn lè pè wọ́n láti jẹ́nà ìdí àwọn gan jẹ́nà ìwọ̀n ṣùgbọ́n àwọn ọba ìjẹ́kànlá àwọn tó nínú wọn ìṣẹ́gun ẹ̀lẹ́lá ìṣẹ́rọ̀ ìrọ̀lá ṣọ́rọ̀ ìjẹ́jẹ́ àwọn ọkàn wọn tánà bí sọ́mọ̀ bá wà àríwọ̀lá ìrọ̀sẹ́lẹ̀ ọ̀dọ́rọ̀pọ̀ ọ̀nà àdíjì wọn kò أن ترفض الصحابين ضوء وثلاثة وصناعة السنوات كل من شهد له النبي وبعثنا في ذلك هو يوى الجنة في موليهما الجنة يوى الجنة جن بلاده وسنين وعشر وسنين وعشر وذلك ذلك ṣùgbọ́n àdájú sọ pé bóòwọ́ ló ti jẹ́ ń gbọ́ bàtà rẹ̀ wájú rẹ̀ àbílẹ̀ ìrìnàjò ẹ̀lẹ́gbọ́n ṣọ̀ pé ó wà ìjẹ́mẹ̀ àbúkùnrin ìjọra táwájú jẹ lẹ́rọ bí ẹni tó ọmọ àjẹ́nà ní ṣùgbọ́n tó ti rí ilé ayé láàbà ọlọ́dà ṣe ọlọ́mọ àjẹ́nà ọ̀gẹ́ ẹ̀rọ ọlọ́gá náà bí wọ́n tó gbé ìgbé ìgbó wà ìjẹ́nà ọ̀rọ̀ àjẹ́jà lẹ́bí ìparọ́ ọlọ́dàkù àwọn táàrà ẹni àgbà ẹ̀kọ́ ọlọ́dà náà lọ́wọ́ àjẹ́nà ọlọ́dà ṣe ọlọ́mọ anábì wí nínú àdíjì gbogbo pọ̀lá àwọ̀pọ̀ anábì ni ọba kéré jù jẹ àwọn ọba kéré ọba tí wà náà jẹ náà tí ó ti wà jẹ ọmọ kìrìtẹ̀nà ọmọ rọ̀kọ̀wà jẹ̀nà ọmọ kìrìtẹ̀nà ọmọ ọwà jẹ̀nà àdíjì kìrìtẹ̀nà علي هو الجنة طلحة طلحة في الجنة طلحة هو الجنة أبي طلحة هو الثاني Wọ́n dáwọ́ pọ̀ ní láti àǹfààní kí ẹ̀rọ ẹgbẹ́ òkú ọ̀sẹ̀ ti tún ẹjá àti ìṣúná bóyá àgbà ọ̀sẹ̀ ẹ̀rọ ẹ̀lá ọ̀sẹ̀ ìṣẹ́ àti ìṣòkò. Tọ́lá àti ìṣẹ́ náà. Ṣùgbọ́n tọ́lá àti ilé iná ọlọ́jọ́ náà wà jẹ́ náà. Àwọn kọ́lá dámọ̀. Zubairu, Zubairu, Zubairu, Zubairu, Zubairu, Zubairu, Zubairu, Zubairu, lọ Abdulrahman àgbàmọ́ ló kúnlẹ̀ alọ́run àti ẹ̀yìn alọ́mọ àdìjẹ́ náà ẹ̀bẹ̀rẹ̀ Abdulrahman ti jẹ́ nà Abdulrahman ibà áwù láàá ìgbà bí wọ́n kọ́ àwọn orúkọ táwọn èèyàn máa ń gbàgbé láti sọ ìyẹn kí ń gẹ tó rẹ̀ ní jẹ́ sáàdì ẹgbẹ̀ náà náà lólówó afáwa tó ìjọba tó ń bá wà ní ọdún ibi náà wọn aláwọn ìjẹ́ náà fò mọ́ gbogbo ẹgbẹ́ bá ilé ojú ma tó sọ náà wù ẹ̀rẹ́ tí wọ́n pàbọ́ abo rẹ̀ lọ́wọ́ àwọn kí ni kéde lọ́wọ́ rẹ̀ ẹ̀yìn tẹ́ ń bọ́ wà sí ọ láti òkè àti ibi tẹ́ ẹ wà ní òkè Canada wà kà ń bẹ pẹ̀lú wa báyìí mo bẹ́ẹ̀ ti gbé ẹ tó wá tó báàgì ẹ̀yìn náà fẹ́ ti dáwà sí wọn wá tó báàgì kan fún mi mo bẹ́ẹ̀ ẹ̀dùn àwọn ará nàìjíríà yìí eh, ní ilé ní bọ́mìlì ẹ̀yìn bẹ́ẹ̀ ń pọ̀ ní uk ẹgbẹ́ ń pọ̀ ní ilé ọ̀ mo fẹ́ sọ pé lẹ́yìn ká wá ti sọ sáà sáà ọba eh, wa sọ fún mi ní wàá pè ìpè ẹ̀sánwó ẹran wọn ọlọ́mọta àti ẹran sàáyì ẹ̀yà àwọn ìgbé sàáyì púpọ̀ sọ sàáyì ìbùgbẹ́yìn ìfìjẹ̀ná wà á bú ọgbẹ́yìn rẹ̀ عامل في الجراح في الجنة وبعيد وسعد ويا ويا so àwọn afáàkà ti kó orin wọn jọ áńkó orúkọ wọn jọ sí inú orin kan tó dá irú yìí náà ṣe ń fà ní orúkọ yìí ó jẹ́ kí ẹ mọ̀ fáwọn àwọn àwọn iṣẹ́ àwọn ni wọ́n ti dànù àwọn tọ́lọ̀ kẹ́ làwọn ní kí mẹ́nu ìtara ìdẹ́nu àwọn ṣíà ọ̀ ẹnu ní ìgbèrè wọ́n bí sí lè ṣíà ní kò mọ̀ kò mọ̀ àwọn asára ní pè lára ìtẹ́nu ẹni tó wà ilé tó bá wà sí èkó àtẹ́nu ànábì ìjọba ló bẹ́ẹ̀ fún yìí ẹ̀wọ̀n pé nígbà tí a sọ pé bàbá rẹ̀ dà bàbá rẹ̀ dà fún gbogbo àwọn ọ̀rẹ́ rẹ̀ tó yìí ni wọ́n kò lọ́rẹ̀ kò lọ́rẹ̀ dáadáa kí ní sọ mú bàbá rẹ̀ náà ló kú pé àwọn olè ní báyìí ẹ̀dọ́ rẹ̀ ti bá ẹbí báyìí náà máa jọ tó rí báyìí wọn àwọn bá bá wá sí ìdí kí ní rẹ̀ ìtọ́jú ilé ìtọ́jú gbogbo àdáni lọ́wọ́ máa ń bẹ̀rẹ̀ tí wọ́n bọ̀wọ̀ ìdára sí àwọn ìfẹ́kọ̀ọ́ bá jẹ sọ́wọ́ sí i pẹ̀lú ọ̀nà ìgbẹ́lẹ̀ àwọn àdìsínà àwọn àǹkọ́rí ẹ̀rẹ̀ àwọn náà ní àwọn àdìsínà báwọn yóò jẹ ìgbà fẹ́ẹ́ mú sára ní ṣe ọ̀rọ̀ sọkúsọ àtàkọ́nà ọ̀rọ̀ náà sọ. Ọbẹ̀sẹ̀ múlẹ̀ ìgbégbó ọ̀nà àwọn sàhábà àdábì ìdáwọ̀ bí wọ́n wà ìjẹ́mẹ̀ ju mẹ́wàá yìí lọ. Kí ló fà á sí mẹ́wàá yìí tó ṣe wá jẹ́ tá a dáwọ̀ nítorí pé àyè ìgbà ló kó wọn jọ. Bọ̀ àwọn àmì wà òkèèṣà ìgbòmí ìgbà ẹ̀rú rẹ̀. Òkèèṣà annabi da kuma wannan bisa da kuma aljanna na lashi shi roce lalace lalace ba sai ba ni ce ni a nan ban ni yau kan yau nan ban kun ban kun su wannan ana ba ni an tafi da mu biya an tafi yiwon bela ne tashi ya bi kuma bi aljanna na ne ya rabi da kuma ba ne ba ni ina da ran aljanna da ba ko ka kuma bukata ta kuma zuwa ne ke sa iwon wannan min iwon wannan min ṣe wọ́n ti pẹ́ ní ẹ bá ní òwò sọ fún ẹ̀ tó gbogbo ìwọ̀ ìjẹ́nà ní ọ̀nà tí ò káàkiri ọgbà ìjẹ́nà ní ìwò ní gbàgbọ́ wọlé ìtumẹ̀ ìlú bá ní kò ní wọ ìjẹ́nà bẹ́ẹ̀ àtúwà àkókò sẹ́lá ìyàwó tó di mùsùlùmí o tó di mùsùlùmí tọ́lọ́ آياتك سو أوابي سمية سمية آه، يعني أول شهيد من سوه قادمة بكر الحمار ابن ياسر حتي ياسر كتبنا العالم أوابي النبي صلى الله عليه وسلم قال تبطل كثيرة الضابية بعض النبي النبي دافع وقال لي لو أنت إيه؟ أنت الله أكبر gbogbo ara ilé bàbá ìyá ọmọ ọlọ́sìtò alárọrùn ìlàlì ọ̀rọ̀bá ìlàlì àtìsọ̀tìlàlì jábọ̀lì tàbí pọ́ọ̀lì àríjú ebi pé ẹni ẹni nínú àjẹ́sì ipò káàkiri ráì yẹn gbogbo àjẹ́sẹ̀rẹ́ pé wọ́n pa jẹ́bi ṣẹ̀yí عمري سلطان زيد خديجة بنت خويلد عائشة صفية حفصة وجميع زوجات gbogbo àwọn sáàmì ìdáàbò ìpátá bísírẹ́ńdì sẹ́rẹ̀ àti ìṣẹ̀lẹ̀ ìdáàbò ọmọ wà lẹ́nà sallallahu alayhi wa ala alihi wa sallam. àkókò yàrá bá ní iná fún àwọn ìdáàbò àdúgbò ìgbà jẹ́mẹ̀ẹ́sẹ̀ lọ́lọ́gbà àti ọkùn alábàbà. ṣùgbọ́n ìtúbẹ̀ àwọn àtẹ́wé ọlọ́run dákọ̀ wọn pé wọ́n wọ̀ná láti rí ìgbàsílẹ̀ gbogbo wọn ìjẹ́nà àwa náà àá gbà pé yọ wọ̀ná o gẹ́gẹ́ bí ìtàní Abu Lahab ibn Abdullah Abu Lahab Abdul Uzza ibn Abdullah Abu Lahab ilẹ̀ rí àmì yọ wọ̀ná ọlọ́run dá ló bí bẹ̀rẹ̀ fúlẹ́ náírà ọlọ́run wọn mọ́ra àtùkù kọ́dà ìyàwó rẹ̀ nínú wọ́n jọ wọn náà ni ọlọ́ta fún ìjà wọn náà ọ̀bẹ̀rẹ̀ ogun mọ̀jẹ̀lì orúkọ bí tọ̀fà òun náà yọ náà àwọn táwọn ìwà ìdá gbọ́ wọ̀n náà àwọn náà lọ náà torí ìgbélé àti ànábì rẹ̀ tí wọ́n bá sọ pé wọ́n wọ àlùjẹ́nà tí wọ́n wọ náà táwọn bá ti wá wí àgbọ̀dọ̀ gbàgbọ́ àwọn àwọn àti àtàrà bẹ́ẹ̀ fi ọlọ́run اللهم اجعلنا وسلم على نبينا محمد وعلى اله وصحبه اجمعين